أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا سقف ولو بالا نجلو عن ترى قفوا قفاص وجاه olùfẹ́ wa olùṣìpẹ̀ wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi ní àtàwọn aráyè àtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ lọ́wọ́ bá kọmọsáàsà ànúwa àtàwọn àtàwọn òbí wa àtàwọn alfáà àti gbọ́ àwọn jẹ́mọ́ àlọ́kùnrin alóbìnrin tí ọgbà àwọn ẹni rẹ̀ tí a ti ń ká èso ọ̀rọ̀ síwájú àwọn òṣìṣẹ́ ọlọ́run annabi muhammad sallallahu alaihi wasallam kìtàbù tí afá ń kalọ̀ ní báàbù tá ń kalọ̀ ní báàbù ìsì báàbù sọ́mùrù isnain wa khamis kìtàbù siyam ni a ń kalọ̀ báàbù tábẹ̀ ní òní báàbù 229 báàbù ìsì báàbù sọ́mùrù isnain wa báàbù pé súnà ní ká máa gbàwẹ̀ monday àti thursday àdìs 1255 عن أبي كتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم اثنين وصلنا أبي كتادة رضي الله عنه oníwọ́bẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam nípa àwẹ̀ ọjọ́ monday فقال ولقي ذلك يوم ولدت فيه ọjọ́ mọ́ndì na lọ́jọ́ tó wọ́n bí mi ọjọ́ ma bọ̀ ìfò fèèrè ọjọ́ ìrìn náà bẹ̀rẹ̀ sí ẹ̀mí sẹ́ àwọn oúnjẹ́ra àléyà fèèrè ọjọ́ ìrìn wọ́n sọ Qur'an kalẹ̀ fún mi rawa o muslim imam muslim gbàrí fèwà 1256 عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال وسيدنا أبي هريرة رضي الله عنه ولدي شباب يكوي تورد الأعمال يوم الاثنين والخميس وما أجبت يوم آدم هم إنيا مسلمين سبانبا نوجور موندي ذاتي توزيز وأحب أن يورد عملي وأنا صائم wọ́n bẹ́ kó máa gbóṣẹ́ máa gbóṣẹ́ mi hàn kí ní àgbà rẹ̀ fún gbọ́njú gbà rẹ̀ lọ́wọ́ rawahu tirmidhi wa qala hadithun hasan imam muslim nípa ìwé lọ́nà yà fẹ́sọ̀ rẹ̀ lẹ́ni rawahu muslim bi ghairi dhikri as-sawm imam muslim ti ẹ̀yọ́n àti muslim náà gbà mọ́kọ̀dá kọ́ fún mọ́fẹ́kì máa gbà 1257 وعن عائشة رضي الله عنها قالت بل مواسيد عائشة رضي الله عنها بيقي كان رسول الله صلى الله عليه وسلم يتعرى الصوم يوم الاثنين والخميس لما ترمى ما نفسكما ترمى ولوجه مونيز توزيس رواه الترمذي امام الترمذي وقال حديث حسن بن حديث مسلمين àti 230 báàbù ìsìbáàbù sọ́mù sọ́rọ̀tọ̀ ayyáàbì kọlù sáà báàbù súnà ní kí ma gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù kó ma gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù súnà ní wà áfítàlù sọ́mù ààfẹ́ ayyáàbì bèèdì nítọ́ dáadìí ma gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní àwọn ọjọ́ 13 14 15 وهي ثلاث عشرة ورابع عشرة وخامس عشرة وهي ثالث عشرة ثالث عشرة ولن تاتين فوتين وقيل ثاني وثالث ورابع عشر أما كان يعني 12 تاتين 14 والصحيح المشعور هو الأول إذا تتعلم لديها ونعم 13 14 15 1258 وعن أبي هريرة رضي الله عنه قال أوصاني خليلي بثلاث وقال سيدنا أبي هريرة أني أعيومي أي أتشلون صلى الله عليه وسلم أقوم أفمني مانا بقوم لا سكين من سنك متع صيام ستة أيام في كل شهر كما بواجمة عن وركعتا الدعاء كما ينافر ركع مدين أسكو وانا اوتر قبل ان انام كده من يوتر مكنتوسن متفق عليه امام بخاري سنن بالسوا 1259 وانا ابي درداء رضي الله عنه قال اوصاني عبيبي بثلاث أبي مبارسنا أبو درداء أني أرامي ألفامي فمني مالا كمتعا an la ada una pe in lan ada una láíláí ní sílẹ̀ ma istu ni wa fi ba n sẹmi mi ní sílẹ̀ siyami sọ́tọ̀ ayyami fi kó lè ṣá àwọn ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù sọ́látù duha ẹ̀rùn àsìkò duha nọ́sílà duha òbí an lá anáma àtà ọwọ́ tìrì tí mọ́dẹ́sùn ìgbà kíbi tìrì àwọn muslim imam muslim bá lè ṣe 1260 وانا عبد الله ابن عمرو بن عاص رضي الله عنهما وما سيدنا عبد الله ما عمرو ما عاص قال قال رسول الله صلى الله عليه وسلم olójì ṣọ́lọ́n sàrànláwà àrùsọ́lọ́sọ́ báyìí pé sọ́ọ̀mù sọ́tọ̀ ayyámi kó lè ṣẹ́rẹ̀ sọ́ọ̀mù dáre kó lè ní ma ń gbáwẹ̀ ní mẹ́ta ní gbogbo bí a tó yẹn وبنيني متفق عليه إمام بخاري في مسلم بابي سواه وأنت أمنت وران عن المعادة العدوية أنها سألت عائشة رضي الله عنها قال معاذتها معاذوية العدوية أولي أمبير رب يبير مواسيد عائشة أكان رسول صلى الله عليه وسلم يصوم يوم في كل شهر ستة أيام سي إشارة ما أدوى جمعة عن ببلوسوس قالت نعم نبالي فقلت من أي شهر كان يصوم أسكنه سنما أدوى قالت لم يكن يبالي من أي شهر يصوم قولي قراني أعلمي أني بأزواج هنا لما له رواه مسلم إمام مسلم بدي سواه عن أبي ذر الجفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وشيوش باكري إذا سمت من شهر ثلاثا توبان باوة جبت عن سوس سم ثلاثة عشرة وأربعة عشرة وخمسة عشرة ما بعني 13 14 15 رواه الترمذي وقال عزيز حسن إمام مسلم وعلى لا تسقط من جميل 1263 وعن قتادة بن ملحان رضي الله عنه قال عمر قتادة عمر ملحان اللهم قبل ينسي قال قام رسول الله صلى الله عليه وسلم يأمرنا بالصيام أيام البيت أما قالت كما بابنا نعم، وجبفون ثلاثة عشرة وأربعة عشرة وخمسة عشرة وخمسة عشرة هنا ثلاثة عشرة ثلاثين 1415 رواه أبو داود إمام أبو داود وبعد سواه وعن 1264 وعن أبي ابن عباس رضي الله عنهما قال وبعد عبد الله بن عباس ونظر مثل متوائفه كان رسول الله لا يفتر أيام البيت في حضر ولا سفر الله أكبر رواه الترمذي وبإسناد حسن mú abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ti jẹ́ pé kì í fi àwẹ́lẹ̀ ní àwọn ọjọ́ funfun yẹn ní ayami bay fi hajjira ó nínú ọ̀la sábà bẹ́wà lórí ẹ̀dọ́ ni kì í fi àwẹ́lẹ̀ gbáwẹ̀ 13 14 imam òfàdúró sáàì báàbọ̀ ọlájúndẹ̀fẹ́ tó bá fọ́láwẹ̀ nígbà tó fi sínú àtẹ ọlájúndẹ̀fẹ́ aláwẹ̀ alẹ́bí yá kọlu ìndàwó àtẹ ọlájúndẹ̀fẹ́ alẹ́bí yóò kọlu ìndàwó aláwẹ̀ tó máa ń jẹ níwájú rẹ̀ wájú aláwẹ̀ tó máa ń jẹ níwájú rẹ̀ wọ́dù áwọ̀ akal ọlùmọ̀ àkóòl ìndàwó àti àdúrà tí ẹ ń tó jẹ oúnjẹ tí ó sì fún ẹni tí ó jẹun lọ́dọ̀ rẹ̀ 1265 wọn zai bin khalid al-jahani ń bọ́ lọ zai ọmọ khalid al-jahani al-juhani رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال بسوائك من فتر صائما أن تبقى فملاوة من تبقى في السنو kàrà omi tó ajẹ́rì yìí ọgbàládà níbi ẹni tó gbáwẹ̀ ẹni min gẹ́rẹ àyẹ́nkúsá àyẹ́nkásó min ajẹ́rì sọ ẹmṣẹ́ òní lẹ́gbẹ́ àgbà díkàkà kò níwà wẹ̀ ládàwẹ̀ aráwẹ̀ rawawo turmizi wa kala abisu na hasan sa'i imam tun ba lawa sun abisu ba tare 1266 wa ibnu umara الأنصارية رضي الله عنها ولا أم أمارة الأنصارية على مدينة لا ينكر بيننا أن النبي صلى الله عليه وسلم دخل عليها النبي وليد لدور عندك فقدمت إليه الطعام وبعد جسي وجوع النبي صلى الله عليه وسلم فقال قول عندي ولا جنبه فقالت إني صائمة وأنهم باوي فقال رسول الله رسول الله صلى الله عليه وسلم إن صائمة تجد الإمام باوي تصلوا عليه الملائكة أو ملائكة ما صدوا إذا أكل عنده ثم جواج حتى يفرغ الجوتاء ربما قال حتى يشبعوا تبجو رواه الترمذي وقال عزيز حسن إمام سنبه عمنا سفهمني ìparí báàbù yìí àbí ìgbàwé kìtàbù yìí bá 1267 wọn anas radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم جاء إلى سعد ابن عبادة رضي الله عنه كم سنة لباس سعد بن عبادة رضي الله فجاءوا بخبر بخبز بخبز وزيت ni sáàdù bá gbé bread wá àti butter àbí ọbẹ̀ so akala nígbà tí fún makala níbi sẹlẹm wọn pe afẹ́ra ìndakùn sọ ìmọ̀n àwọn aláwẹ̀ ti lọ́dọ̀ yìí wọ́n akala tó a makún aláàbúrà àwọn ẹni rí jẹun jẹ yìí òṣèlú àti aláìkùn màláìka àwọn ọ̀dẹ́gàrẹ́ afẹ́ra ìndakùn sọ ẹni àwọn ẹni àwọn tó gbàwẹ̀ sínú lọ yìí wà ákàlátọ̀ àmọ́kùnmọ̀ àbúrà àwọn ẹni rédíò jẹ́ yìí òṣèlọ́tọ̀ aléìkùn màláìkà àwọn màláìkà sàdúwà fún yìí rọwà àbúdá wọ̀tí ìsinadì àṣọ́fẹ́ imam àbúdá lọ́gbà pọ̀lú sàfẹ́tẹ̀rẹ̀ ìparí kìtàbù yẹn ni kìtàbù siyam kìtàbù ìkúrarún masalasi fi ramadan ramadan باب اعتكاف في رمضان باب قرار الماسي من رمضان عن 1258 عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله يعتكف عشر اواخر من رمضان متفق عليه عمر عبد الله بن عمر أن يجسنا لما يقول على رسول الله مواجبين إنه سوى رمضان imam buhari tó bọ̀lì ti wá 1259 wani aisha radiyallahu anha ana nabiya sallallahu alaihi wasallam kana ya atakifu ashira awakhir min ramadan òṣèré sílá máa jẹ́ tí máa kúrarú inú máa fi mẹ́wàá gbẹ̀ inú ramadan àtàtàwà fún olùwọ̀ tààlà tí sọ́dọ̀ tó gbàgbẹ̀mí ẹ̀ ثم اعتكف أزواجه من بعد أو يوين بس اعتكف لن يكون متفق عليه إمام بهاد المبالي سواه وأنت من صور سونتي عن أبي هريرة رضي الله عنه قال بس إن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام شلون سلام دين kóraró máa sí gbogbo Ramadan ní mẹ́wàá ọjọ́ mẹ́wàá sàlámà kánà áàmù lẹ́rìí kúbìdà sí àwọn àtúntò ọdún sala sàláì sí tó ń gbẹ̀mí ẹ̀ ìtẹ́kafá ìṣòro náà yóò mọ̀ ọgbà ó sì ti káfò ọjọ́ ogúnjọ́ àwọn Bukhari Imam Bukhari gbàdé sí wa ìtàdì tó lórí ní ààbòsí kìtàbù al-hajj ọlọ́ọ̀bà mọ́ta sí ìtàkà mọ́ta sí kó sí ọlọ́mọ àti hajj náà ní ìwẹ̀ ọ̀kẹ́ wa àwọn tá a ti lọ ìyá tó lọ àwọn tá a ti lọ bí náà ti náà jáde lọ fún wa wala qur'an al-karim wala la ilaha illa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam wa alaykum assalam billah Thank you.

islam hmm. ẹni tó tẹ̀lé kékeré yóò lọ́mọ tó ti gba islam tó tẹ̀lé kékeré kékeré ọwọ́ mú ìfẹ́ àlọ́ pé lórí ìwádìí tó lé ní pé ẹrú kan tó ní pé tó gba fún fún ọmọ rẹ̀ tó fi ẹ̀mí náà tó pọ̀ sí atẹ́gùn tó ń gbà sí òkú pé ọlọ́pàá àti ìsàlẹ́dìwà ọlọ́pàá ló ní kí ló ń bẹ̀rẹ̀ ọmọ ọba yìí tí wọ́n fi ní kí wọ́n wà lọ́nà. ẹni tí a bí wá sí òun bí ara pé àwọn táǹkì ìṣiṣẹ́ náà

pé ẹni wá kúrí kẹfẹ́ rí tó bá ti gba islam iná nílé rẹ̀ ó ní wọn yẹ pẹ́ẹ́rì gẹ́ra islam dínà فلن يقبل منه وهو في الآخرة من الناس القرآن كده الناس حديثي ẹni bá kú ọmọ ẹni tó bá bá ìsìnmí ìmọ̀ ẹ̀tọ́ fún islam a nígbà lọ́wọ́ láíláí hálìkì àmọ́ kò fún nítorí ọyọ́ wọná èèyàn gbọ́dọ̀ bí àfáàyàn sọ òótọ́ ni pé èèyàn gbọ́dọ̀ pé lábájá ọmọ náà ó lè gba islam gbẹ̀gbẹ̀gbẹ̀sí ayé àríbẹ̀ ẹ̀kọ́ ni àmá olùsọgbẹ́ ẹni tó bá kún tó fèrè ọmọ náà òní àmá pé lábájá ọmọ náà torí ọmọ ó lè gba islam kó tó kú lọ́pàá mo fi láìkí orin àwọn mss lọ́rin tó ní ìdájú ọkàn mi sọ wípé àmìnà ti jẹ́rìí sí pẹ́ni bá kú ní mú mi ni kò sẹ́ni tó lè mú wọ́n

irú Umar bin Khattab gan radiyallahu anhu níbẹ̀rẹ̀ islam ọdún orí gbogbo ti sọ́wọ́n lókun ti wọ́n ti gba islam tẹ̀ síwájú àwọn Abu Sufyan nìkan ó díye wà so bó ṣe rí nìyẹn àmẹ́ni bá kú ní káfíìrì ní iná ní ẹwọ̀ ó díye wà so ẹni wá ní pé christian ẹwọ̀ wọn dára ọlọ́run ló kú wọn lọ́mọ náà pé innal ladhina kafaru min ahli kitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyah àbí ọlọ́kọ̀ọ́ nọ́ọ̀sì Qur'an ẹ̀rí kẹkùrí ń fẹ́ lẹ́nu pé sí ọba bẹ̀rẹ̀ ìrìn mu nọ́ọ̀sì ní jẹ́ ní fẹ́ rí méjì ìfẹ́ ìpèsè hadith yẹn fẹ́ lẹ́rìnlẹ̀ lẹ́yìn náà sọ bá nta agbèrè mu ó di yẹn tí wọ́n lè mọ̀ mú hadith wa àbí nọ́ọ̀sì kan akọ́mọ́ yẹn pé nǹkan tí ń bá lọ yẹn bá bí ọ̀rẹ́ sọ pé wọ́n ní kò sí mọ̀ òbí àtẹ́bí ní من أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه كلام الله دلالة بالجل وجهه أمري وأن يجيو في أنفعني وجهه وذلوني والله تعالى أعلم نعم Ìgbà wọn àti ìjọba ẹni gbogbo àgbà náà ni tó fún àwọn sábà ní síwájú òwò kẹ́lẹ̀ fọwọ́ gbogbo àbàlẹ̀ nínú àwọn ọ̀tá rẹ̀ ní ọ̀bá rẹ̀ ike wọn bú ẹ̀sìn ní tó ti ní Islam ìgbé ẹ̀sìn ńlá ní ike òkú kákulẹ̀ òwò ọgbọ̀n bọ̀ àgbà islam àníbì nífẹ́ ìbànújẹ́ kí wọ́n máa bú bàbá rẹ̀ ó di rántí bú bàbá rẹ̀ kọ́ ó di kí ní pé ọkùnrin tí ní orí bàjẹ́ àmá kí ẹ má kódà olóòsà ṣeré àti ọmọ bù tó rábẹ́ bó lóòsà ó ní ó bọ́lọ̀ sí ó di kọ́lá máa ń bọ́ lọ́wọ́ bá ìyẹ̀bọ́lọ̀ sọ̀rọ̀ ìyẹ̀bọ́lọ̀ bá fún wọn létí pé wa lèṣe ó di ẹgbẹ́ lè fi jọ wọn sọ̀dọ̀ba ọmọ ẹ̀yìn nazaric ó di ẹyìn nà. wa alaikum salaam bìlá. bẹ́ẹ̀ tí ẹni ṣe etikaf ní bẹ́ẹ̀ ni kí ìsinmi rọ̀mọdọ́ ẹni ṣe etikaf àṣẹ ìnáwó mọ̀mọ́ kàtọ́ ọ̀sọ̀fọ́ àmì ìsìlá láì jàhìlíyà mo jẹ́jẹ́ kó fẹ́ ṣe ìtìká fún ní olúwa maka alẹ́bìnà lè ṣe kílẹ̀ sínú Ramadan ọdíyé náà àwọn arìnrìn sẹ́ràn àkùsí òun bá ti yọ jùhá tí ibi agumọ́ kaláàbọ̀ òkúrùn tó kàtàrí àtúgbà aka méjì mẹ́rin mẹ́fà mẹ́jọ mẹ́jọ gẹ́ra yìí máa kí jù gbogbo abu zarni ali ma kimiji rakata du'a yele kimiji yele kimari yele ki mẹ́fà yele ki mẹ́jọ o di na wa alaikum salam bila gẹ́gẹ́lẹ́ ni gbé kàtí ìṣirọ́pù gbé bàtí símẹ́lẹ̀ bá yọ̀tá tí ọmọ bá yọ̀tá duwa náà bàtí sílẹ̀ bá yálẹ̀ta lọ́rọ̀ ìwé òṣèlú ọ̀kọ́lá ní gbogbo ẹ̀rẹ̀ wọ́n ti kíkà olùgbé náà nìyí ìtàkà sọ́sọ́ títí nígbà káàsì fún ọlọ́ọ̀bà jẹ́ mistake náà fún ìjọba ọlọ́ọ̀bà sáàdù wà láàtàlù kẹyàmà mọ́tò sí wà láàtàlù kẹyàmà